ọba tó ní ẹ̀sìn sáàmù sìn ọba tó fi súnà àwọn aṣáájú ẹ̀dá sí wa àti ọlọ́run ọba lọ́dàmù aṣá ìjẹ́kárí ní Islam kò fi kẹwàá ṣe níṣe tọ́lọ́wọ́ bá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀rú abẹ̀rẹ̀ àlàyé lánàá lórí irú àdìsọ́kàn tá a fẹ́ kí mùsùlùmí ó wà lórí ẹ̀ amaba má bàa máa jẹ́ni tó ń fi orúkọ lákúnjẹ́ mùsùlùmí. àwa ní nínú àwọn apá àgbà kọjá lọ al-imam al ṣàlàyé kí ló ń súnà nínú ka àwọn àlàyé tó ṣe fáwọn ògbóǹtarìgì àfa tí wọ́n ti rí kọjá lọ tí wọ́n jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni òun wà nínú àfa tó dá sómìnà lóòótọ́ tó tó ṣàlàyé fún yàn ìmáàmù yìí bẹ̀rẹ̀ àlàyé lánàá pẹ̀lú pé kí ni ìtumọ̀ sómìnà gan-an mo fẹ́ sáré rí ìwáǹdì díẹ̀ torí pé íńtánẹ́ẹ̀tì ṣe ségesège lánàá yẹn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n làwọn fẹ́ máa bá wa bá ètò yìí lọ kí wọ́n láǹfààní láti mọ kí la sọ lánàá màá fi ìṣẹ́jú bíi mẹ́ta sí márùn màá fi rewind. a bẹ̀rẹ̀ lánàá pẹ̀lú pé kí ni ìtumọ̀ súnà gan Al-Barbahari ó ní al-Islam huwa súnà ó ní Islam ní súnà súnà náà ni islam bí islam ti jẹ́ súnà bẹ́ẹ̀ náà ni súnà náà jẹ́ islam torí pé ìbáṣepọ̀ tó wà láàrin wọn ni pé wọn ò lè yára ibi tá a bá ti rí kan ní tòótọ́ tó bá jẹ́ kó wà ń bẹ̀ lóòótọ́ àmì wá kejì sí ibi tá a bá ti wá kejì sí a jẹ́ pé èyí tá a rò kó wà ń yẹn kò sí ń kí wá nìtumọ̀ súnà yẹn Eh, àfáà tó wá ń ṣàlàyé síra imam al-Barbahari fún mi ó jẹ́ ká gbọ́yé pé súnà máa ní àwọn ìtumọ̀ oríṣiríṣi ó ka bíi mẹ́fà tó jẹ́ pé téèyàn ò bá mọ oríṣiríṣi àwọn ìtumọ̀ wọ̀nyí èèyàn lè mú ìkan nínú ẹ̀ kó rò póun ni imam Barbahari gbà lérò nígbà tó wá ní islam ní súnà bí ò bá ti sí súnà kò sí islam. èyí ò wá rò pé sọ: ẹyin ọmọ wo lẹ̀ ká gbádùn pẹ̀lú géètì yìí náà all the time èyí á rò pé ìsọkúsọ ni ohun tí ya yẹn sọ nígbà tó ní Islam ní tí ò bá ti fi súnà kò sí Islam nínú àwọn àlàyé ìtumọ̀ súnà tá a sọ lánàá òun ni pé àtọ̀rí ìkọ̀ ọ̀nà táwọn èèyàn kan bá ń gbà máa ṣe tá a bá pè ní súnà wọn ìtumọ̀ ẹni pé àṣà wọn ìṣe wọn so nínú ìtumọ̀ súnà ni ìṣe àṣà àwọn èèyàn kan a ní ìlànà bàbá wa tó máa sọ pé àádọ́tún bìlá súnà tó há èyí tó bá ti jẹ́ àlàáda wa báwa ṣe máa ṣe ń lẹ̀ wa wọ́n á ní súnà tiwa nìyẹn ọ̀nà táwa máa gbà ṣe nǹkan nìyẹn ẹni bá gbọ́ ilé yìí yé tó wá ń fi tú ọ̀rọ̀ imam al-Barbahari pé a islam òun ni súnà tó lè túmọ̀ sí ìṣẹ̀dálẹ̀ àwọn èèyàn kan àmì rárá ohun tí àfààní gbàlérò kan nìyẹn nínú ìtumọ̀ súnà bákan náà òun ni pé àwọn tí wọ́n jẹ́ fúkọ̀há àwọn àfà tí máa ń mú ìdájọ́ ẹ̀sìn jáde láti inú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ńlá wọn a máa kú ẹjọ́ nítorí ọlọ́yin tẹ̀ ń pariwo ẹ mọ̀ fáwọn ṣe lẹ́kṣọ̀ náà wọn a máa mú ohun tó sọ̀rọ̀ yàn jáde ní ọ̀rọ̀ ọlọ́run àti tí ó sọ̀rọ̀ yàn tó jẹ́ pé ni wọn a máa mú tó ṣe haram jáde ní ọ̀rọ̀ ọlọ́run àti tí kìí ṣe haram ṣùgbọ́n ká fẹ́ ká jìnà sí àwọn tí máa yọ àwọn ìdájọ́ wọ̀nyí àwọn máa ń pè ní àwọn onídàájọ́ ẹ̀sìn táwọn bá sọ pé kinní kan súnà ni ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé kì í ṣe ọ̀ràn èèyàn ní nǹkan ọ̀hún tó túmọ̀ sí pé tí èèyàn bá ṣe é amúládá tí ò bá ṣe é kò sí jìyà fún un torí ẹ̀ ẹni bá wá ní Islam òní súnà tó bá jẹ́ ohun táwọn fúkàhá táwọn àfọ olùsíkì máa ń gbọ́yé lòun náà gbọ́yé látara súnà á ní ìsọkúsọ ní imam Barbahari sọ ẹ wá wo ìtumọ̀ kẹta nínú mẹ́fà mẹ́ta péré la nílò ìtumọ̀ kẹta ni pé wọ́n ní gbogbo ọ̀nà tí ànábì gbà ṣe islam sọ̀rí fọ́tò rọ̀sùn bó ṣe gbà ṣe islam pátá òun náà là ń pèlè sunna ọlọ́run paláṣẹ pé kó ṣe hajj ọ̀ranyàn fi ní hajj báwo ló ṣe ṣe hajj tiẹ̀ á ní súnà náà ní báwo ló ṣe ṣe hajj tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìdájọ́ hajj ni pé ọ̀ràn ọ̀ràn ni ṣùgbọ́n báwo la nẹ́bi ṣe ṣe á ní súnà sọ̀rọ̀ fún fil hajj súnà nẹ́bi nípa hajj ṣiṣe ká ṣe marriage báwo ló ṣe ṣe marriage tiẹ̀ á súnà nẹ́bi àṣẹ tó pa wá ní tó ṣọ̀ràn yẹn nu marriage ní tó ṣọ̀ràn yẹn gbogbo ẹ̀ pátá ó túmọ̀ sí pé islam tọ́lọ́wọ́ bá fi rán àmẹ́bì sí wa lóde ìdí tó jẹ́ pé ká ṣe ibada wà nú ẹ̀ ká ṣe ìgbé àwọ̀ wà nú ẹ̀ ká yọ zakat ṣe ṣòwò gbogbo bó ṣe ṣe yẹn pátápátá ìlànà gbà ṣe òun náà ló ń jẹ́ ni gbà lérò ńgbà tó islam òun náà ni ká ṣe ìtọ́lọ́wọ́ bá ni láṣẹ ní bá ṣáájú ni a ṣe ẹni tó bá tako eléyìí dájúdájú islam ló tako ló ṣe ní islam o rírí iṣẹ́ náà ni kéèyàn orí súnnà ṣe o rírí súnnà náà ni rírí islam ṣe so àwọn tí wọ́n ṣe àtakò fún ọ̀rọ̀ imam barbahari a ṣe àmójúkúrò fún ọ pé wọn ò gbọrọ afa náà lónìí tí wọ́n bá yé wọ́n á mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹnì kan tó lè tako ṣíṣe Islam nígbà níbi ṣe ṣe òun náà ni ẹni tí ò bá gba Islam ó ṣe ní Islam ní sunna sunna ní Islam àwa fẹ́ bọ́ sí abala míì lẹ́yìn Imam al kan náà ó wá fi kún ọ̀rọ̀ yìí ó ní kọ́mínà sunnati luzumul jama'a. ó ní nínú súnà tí wá ń sọ yìí òun náà ni ní máa fara ó ní nínú súnà o òun náà ni ní máa fara mọ jàmáà tó túmọ̀ sí pé òpó sẹ́yìn yóò wà lórí ẹ̀ tó ti rí súnà ṣe òun náà ni kó fara mọ jàmáà. na a ní ìdí àlàyé yìí torí pé àwọn èèyàn máa ń sábà rò wípé téèyàn bá fi ní alùpùpù náà lòun dandan ni ṣíṣe sí ibi ẹ kó má bàa ti jọmọ àdébí pé ẹlòmíì àṣetánì yàgò lábala yìí ohun tí kìí ṣe wípé ó rẹ̀ yìí púpọ̀ yapa tí bákan ọ̀lẹ̀ ṣe ní ká ṣe é ògede pé wọ́n ti sọ wípé tó bá di kẹyìn àsìkò èyí tó pọ̀ nínú àwọn èèyàn wọn ò ní sí lórí súnmọ́ aṣáájú ẹ̀dá àti kéèyàn ó sọ bóun ó ṣe ṣẹ̀sìn tí ò sí ní máa rò pé bákan ni majority ń ṣe é àkéèyàn ó máa rẹ́rìí kù nǹkan tó fẹ́ ṣe kó máa rí àrídájú pé bọ́lọ̀ ń ṣe tọ́ bá nàbì ṣe ṣàlàyé ẹ̀ lòun ń ṣe é ṣèṣán àwọn tó dẹ sílẹ̀ fún mùsùlùmí oríṣiríṣi ni bí kálukú bá ṣe rí náà ní ṣe máa ń hun nẹ́ẹ̀ àwọn tó ń fẹ́ fi mú èyí tó hun sílẹ̀ fún àwọn onímọ̀ ó yàtọ̀ fún èyí tó hun sílẹ̀ fún aláìmọ̀kan ẹ máa rí pé tí láwọn èèyàn ń jà sí ipò ìmáàmù àwọn àwọn àfánà ni máa jà sí kì í ṣe aláìmọ̀kan àbí àwọn tó ń hun sílẹ̀ fáwọn ènìyàn wípé ẹni bá ti rò kó ń kéwú ọ̀rọ̀ yéwu á wá gbé sílẹ̀ ní pé ibi tó bá ti ní ààyè ìmáàmù sí sílẹ̀ ta ni wọ́n ti fẹ́ mú tí ò bá jọ́ mọ́ òun yìí tọ́lọ̀ ń bá wa kọ pẹ́lú mi ni wọ́n mú wàá ló wà ṣẹlẹ̀ tí wọn ò dúró àwọn ńlẹ̀ ni kì í ṣe àìmọ̀ kan pé kò mọ ìdájọ́ ẹ̀sìn ló ń bọ̀ ń jà ìfẹ́ ẹnu pé àwa ló yẹ ká wà nípò yẹn so ohun tó fi ń múrú ẹni yẹn ó yàtọ̀ sí ká fi mú aláìmọ̀kan nínú àwọn tí ṣe ìtọ́nà máa fi mú àwọn tí ò ní mọ́ ẹ̀sìn tó òun ni kó jẹ́ kí wọ́n rò pé wọ́n láwọn ẹ̀dùn sọ pé tó bá di ìkẹyìn ọjọ́ ẹ̀sìn Islam ó di àjòjì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọn ọlọ́run ọba ti rán òun tóun ti jíṣẹ́ fún àwọn sàhábà á di nǹkan àjèjì láwùjọ ẹlòmíì wà á rò pé níbi tí nǹkan òkè ẹ̀ fi yẹ kó wá ṣàjèjì àfi kóun sọ di àjòjì kóun tó máa jẹ́ alùpùpù ẹ̀jẹ̀ fún alápèjúwe ẹ̀rọ ọlọ́run kan kírun jọ kan wọ mọ́ṣáláṣí mo wá rí i pé kò béèrè pé bo ni kíbla wà ó kàn déédéé yẹ̀ ní kíbla ìgbà tó kírun tán mo wá pè é mo ní àfa tó ló dé mo rí i pé o ò fèsì ẹ̀kọ́dúrà wa ó ní ẹ̀ẹ́n ní bẹ́ẹ̀ ni ó lóun ò mọ̀ pé mọ́ṣáláṣí eléyìí ti ṣẹ̀kọ́dúrà àmọ́ nìyẹn bí ẹ tó kọ́kọ́ béèrè tó túmọ̀ sí pé ó ti assume wípé èyí tó pọ̀ nínú àwọn mọ́ṣáláṣí bí aládùúgbò tí wọn wọn ò fi ṣẹ̀kọ́dúrà ẹ̀ sì rí i pé àwọn ọ̀dọ́ máa ń pe àwọn bàbá wa káàkiri láwọn ibi kọ̀ọ̀kan tó bá dé wípé àbàbà ah, dákun mọ́ṣáláṣí òfin ìṣẹ̀kọ́bílẹ̀ ẹgbẹ́ kára yí ẹni ìṣirò yìí díẹ̀ ṣe ìtàn ti wá jẹ́ kó wọ́ lẹ́yìn pé gbogbo ààyè tó bá ti dé o àti kú ọ̀tẹ̀ kọ́kọ́ yẹ kí wọ́n mọ̀ pé yẹ ìwọ́ dá kígílámù ẹ̀ tí kì í bá ṣe àǹfààní tọ́lọ́mù bá tó mi náà pé ìbátọ̀rọ̀ mi ò jọta láì mọ̀ kan ó súnmọ́ kó kò ṣe pé kí n kúrò wọn dùn ṣùgbọ́n mo rí ìpè ààyè yẹn ò fífẹ́ sígbà kó o tó máa yẹ bẹ́ẹ̀ náà ni ọmọ ìyá wa kan ṣàpèjúwe eh, barista Táíwò kọlọmba ṣe rárá sí ó lóun pàdé ọ̀dọ́ kan kì í wá kírun jọmọ kò ní káyílà kò ní kí ápù ní jọmọ ṣùgbọ́n táwọn bá ti kírun tán ọ̀rọ̀ láti fi mò ń sọ yìí o Ìbàdàn ni eh, barista tí mò ń sọ yìí wà ó ní táwọn bá ti kí jọmọ ápù tán. young man kan ọ̀dọ́mọkùnrin kan á wọlé á máa dáhùn sí ẹ̀ tó bá wá ń kírun yẹn lọ àwọn èèyàn tó pẹ́ débi ìsì ẹ̀ wọ́n á tò lẹ́yìn láti kí jàmá ẹlẹ́ẹ̀kejì sẹ́mi kó máa ń sọ̀rọ̀ nípa jàmá pé ìpìlẹ̀ ni pé rárá àwọn àìmọ̀ àwọn àwọn mẹ́ta yòókù wọn ni rárá ìpìlẹ̀ jọ̀mọ́ ni pé jọ̀mọ́ alákọ̀ọ́kọ́ sẹ́yìn ó bá tẹ̀ kí jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn májẹ̀mú kọ̀ọ̀kan ni pé kí ìmáàmù yẹn kó yọnu sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mò ń fi eléyìí ṣe àkíyèsí sí àwọn tí wọ́n rí tí ní kí jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì anywhere anyhow. òun kàn ṣàkíyèsí pé àwọn èèyàn ń tò lẹ́yìn ẹ̀ wọ́n á jọ kíjọ mọ́ ẹlẹ́ẹ̀kejì òun wá gbé àláfi sàlẹ̀ ìjẹ́ wípé kí ló dé òun ṣàkíyèsí pé òkú bá wọn kíjọ mọ́ ọ̀rọ̀ òkú bá wọn kíjọ àkọ́ ẹ máa wá gbálà yìí ó wá ní ṣe bí wọ́n náà lẹ́bi sọ́lọ̀ láàrọ̀ sọ́lọ̀ ó máa ń fa ìrìn zuhur àti àásìrì pọ̀ nígbà míì Ibn Abbas tó ń fún wa níròyìn yìí wọ́n wá bí léèrè pé báwo ni ṣé kójò bá ń rọ̀ lórí rárá tí kìí ṣe kìí sì ṣe fànàbí rìnrìn àjò torí àtìmọ̀ tẹ́lẹ̀ pé kéèyàn bá rìnrìn àjò àǹfààní káfí rúra bá àkùkọ ó wà àjò bẹ́ẹ̀ wọ́n wá ń bi léèrè pé tí wàá ló lè mú aṣáájú ẹ̀dá pa ẹ̀rún méjì yìí pọ̀ sínú àbáṣọ adáhùn pé àrọ́dá aláwọ̀ àrùríjọ òmùmẹ́sẹ̀ ó kàn fẹ́ mú ìnira kúrò fún àlùfóòmà níjọ tó ṣe é ni tó túmọ̀ sí pé tó bá wo situation kan tó ń ṣẹlẹ̀ tó wá ro pé táwọn bá ní káwọn kírun kọ̀ọ̀kan lásìkò ẹ̀ ó lè kó ìnira báwọn ọ̀gbọ̀n mọ́ òun ànábìá wa kékeré á pa àwọn méjèèjì yẹn pọ̀ gbogbo àwọn àfáàsíyàn náà ni wọ́n gbà wípé láwọn situation tí kì í bá ṣe pa ti mú àti mu ní àlàáda àjòjúmọ́ àwọn real occasion tó lè múnira fẹ́ bá wa ìgbàláyọ̀ àti kákí gbòòrò àti macro provide náà ọmọkùnrin yìí òun wá ti sọ di àṣà wípé gbogbo ìwọn gbòòrò àti àǹfọ̀rọ̀ òun ò ní bá jọ̀ mọ́ ọ̀tún torí pé ó ti gbọ́ àdéhùn kan tí ṣe ìtọ́ni ti tú sí lágbárí wípé kó máa fa zuhur àti asopọ̀ ní joojúmọ́ kó má fi hàn lẹ́yìn imam ọmọ ìyá wa yìí ní òun wá ṣàlàyé fún pé rárá ó ti ṣe ọ̀rọ̀ yìí gbọ́yè torí pé ìbájẹ́ pé bẹ́ẹ̀ làwọn àfà àwọn àgbà àfà ṣe kú ni mọ́ṣáláṣí á tù kò sẹ́ni kankan tí á tù jẹ̀ mọ́ ìmáàmù ní máa bí sáìdì pé sóun fẹ́ kí zuhur àti asr pọ̀ ṣùgbọ́n tí ò bá ti kí pọ̀ táyìn tó bá ní kí wọ́n pè mú afẹ́ kí gbogbo ẹ tó wà láyìíká mọ́ṣáláṣí tó gbọ́ pè mú yẹn kó lọ sí jàmáà mi. ó ní ẹ̀mí sọ fóun wípé ọmọlẹ́yìn jàbàtà ló máa jẹ́ ẹ̀yin tẹ̀ bá mi tó ń jẹ́ jàbàtà àfa aláṣejù kan ni ọmọ ọlẹ́wà ń bí yìí náà ni ó ti yé ó le koko débi pé àwọn nǹkan tí ò tó ká fi pèèyàn ní kékeré ó fi ń pèèyàn ní kékeré ó ní gbogbo bídíà bó ṣe lè ti bídíà òun ó kéré tó téèyàn bá ti ṣe ó ti di káàpẹ̀ ó ti dẹ́lẹ́bọ àwọn àfáà súnmọ́ ọlọ́run ti kún ọ lọ́wọ́ lórí mímá ṣe àlàyé bọ́rọ̀ ìṣèlú fáwọn èèyàn ọ̀rọ̀ ti yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àwọn tó kù tó ń lọ ọwọ́ tù ú sì ní àwọn tí ò kéwú tí ò rẹ́ni kọ́ wọn lẹ́sìn yìí ó ní káwọn tó lọ jìnnà ó padà hàn fún un pé ọmọlẹ́yìn jàbàtà ni brọ́dà yìí ibi tí mo ti kúrò òun ni pé ó ní kí ṣètọ́n kó fẹ́ fi mú ẹnì kọ̀ọ̀kan bó ń tọ̀ ń bá ṣe rí ṣètọ́n gbé sẹ́nu ìlẹ́yìn wípé tó bá ti dáwùjọ mùsùlùmí má bá wọn ṣe ohun tí gbogbo bá ń ṣe o jẹ́ kí wọ́n mọ̀ pé tiẹ̀ yàtọ̀ ọ̀nà tí tiẹ̀ ó ti yàtọ̀ náà ni pé má bá wọn kíjọ̀ náà ma dá tiẹ̀ kí tó bá rẹ́ nìkan bí iṣẹ́ ẹ̀ wọ́n di léjì tó bá tó mẹ́ta kẹ kó mọ tó ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ti pín so alimam al-Barbahari ó ní ẹni tọ́lọ̀ ń bá ṣàánú tó fẹ́ wà lórí súnà ní tòdodo yóò máa kápá pé kóun máa wà pẹ̀lú jẹ̀máà nínú gbogbo ìṣe òun mímáa wà pẹ̀lú jẹ̀máà nínú gbogbo ìṣe yìí ó wá tó bùkátà sára ìwé a ti gbọ́ yé pé fífẹ́ máa dá yàtọ̀ kò tọ́ torí pé ní máa dá yàtọ̀ yẹn ṣètọ́nù ó fi múyàn jìnnà sí òdodo ẹ̀sìn tí ó fi sọnà a fẹ́ máa wà pẹ̀lú jàmáà ló ṣe ní nínú òpó súnnà òun ni pé kéèyàn ó wà pẹ̀lú jàmáà ṣùgbọ́n àwọn wo ni jàmáà tí wọ́n tọ́ káwà pẹ̀lú wọn yìí torí ohun táwọn ti sọ pé yóò ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí o ó ní mùsùlùmí ó pín àábí ìjọ mẹ́tàléní àádọ́rin seventy three ẹnìkan ní ṣíà ti ní seventy three báyìí àwa ní aṣáájú ẹ̀dá òní parọ́ seventy three ló láàpù sí a jẹ́ pé tá bá lé ní seventy three lójú ìrẹ́ ni a jẹ́ pé àwọn kan wà tí wọ́n ti kàlẹ́ ẹ̀ méjì ṣùgbọ́n kan táwọn sọ ni pé seventy three ó wá ní gbogbo seventy three yẹn o ìjọ kan ṣoṣo nínú wọn náà lọ́lọ́run ọba ó là tí ò ní wọná tán tó wá wọ àlùjẹ́nà ẹ gbọ́ yé o kò sọ pé seventy two yòókù tó gbogbo wọn kékeré ni wọn rárá mùsùlùmí náà ni wọn ṣùgbọ́n ìyàtọ̀ láàárín àwọn àtijọ́ kan ṣoṣo tí ó là ní pé ẹ̀ṣẹ̀ tí wọ́n kó sí látara mímọ́ ṣe Islam níṣe tí ò bá bóun ṣe fi kọ́ wa mu á jẹ́ kí wọ́n jẹ́ ẹni tó ń ṣe islam yìí ṣe àdádálẹ̀ ìṣe dídá ìyẹn ó wàá fa kọ́lọ́hún ọba tí ò bá forí jì wọ́n tí àdìsí yìí sì ń jẹ́ ká gbọ́yé pé gbogbo wọn kọ́lọ́ lọ́wọ́ forí jì yóò ní kí wọ́n kọ́kọ́ lọ yọ òróró ẹ̀ṣẹ̀ bídíà àdádálẹ̀ yẹn nínú náà tẹ́ṣẹ̀ wọn bá ti wá jẹ́ tí fọ̀dànù wọ́n ṣẹ̀ wá yọ wọ́n wá sí àlùjẹ́nà tó á pàdé láàjẹ́nà lẹ́yìn wọ́n bá kọ́kọ́ wọ iná ó wá ní ìjọ kan ṣoṣo ìjọ tí ò ní kọ́kọ́ wọ náà wọ́n tó wọ àlùjẹ́nà àwọn sàhábà dúró rè pé àwọn wo nìyẹn kò pọ̀n lórúkọ kan pàtó ó ní àwọn tó jẹ́ pé wọ́n wà lórí bẹ́ẹ̀lì ṣe ṣe àti báwọn sàhábà mi ṣe ṣe ìdí nìyí ó ti jẹ́ pé gbogbo ń sábà fẹ́ ṣe aláti máa bèrè pé àfa wa ilé ìṣẹ́jú ká ṣe yìí ṣé àkọọ́lẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni ànábì ṣe bẹ́ẹ̀ náà làwọn sàhábà ṣe tí wọ́n bá ti ní bẹ́ẹ̀ ní fọ́dúnlá ìhàm tí wọ́n bá ti ní rárá tí wọ́n yàtọ̀ sí báwa ṣe ń ṣe àjẹpé báwọn ṣe ṣe náà nìkan tí ọlọ́run fẹ́ ká máa ṣe nígbà tí ìjọ wa pé seventy two fáwọn ẹ̀dẹ̀ ní seventy two wọn yóò tọ́ná wò a kì í sọ̀rọ̀ pé sunna ní ti faramọ́ jama'a jama'a wo ni ó wà jẹ́ torí pé ìkọ̀ọ̀kan nú àwọn ìjọ seventy two yìí náà àwọn náà ń wọra wọn ò pé jama'a làwọn ló fi jẹ́ Islam kan tó èèyàn bá dé e sí ẹ máa gbọ́ táwọn olówó ọmọ ìjọ ọmọ ìjọ wa ẹni tó ń wá sílé ẹgbẹ́ wọn rẹ́gúlárì tó ń san wọ́n ní bẹ́ẹ̀ ni òya pati jọ̀mọ́ tó bá dá eléyìí náà ní àgbọ́yé jọ̀mọ́ àjọ problem sì kú o torí pé gbogbo ìjọ àmì pátápátá làwọn náà ń wora àwọn àtàwọn ọmọ ẹgbẹ́ wọn níwò jọ̀mọ́ àwọn àpapọ̀ wa ṣiṣẹ́ lórí kí ló ń jẹ́ jọ̀mọ́ àrùn wọ́n ní atúnibùkátà fún ká kí ló ń jẹ́ jọ̀mọ́ wọ́n wá ní jọ̀mọ́ ìpìlẹ̀ òun ni anabi sallallahu alayhi wa sallam àtàwọn fàájì ẹ̀ kí nìdí níjọ́ náà fún anabi ń júwe pé tọrọ bá dojúrú tán ẹ faramójọ náà ẹ má yára kúrò lára jọ náà wọ́n ní àwọn wo ó láwọn tó wà lórí délé àtàwọn sàhábà ní kéṣe lápẹjẹ pé jọmọ ìpìlẹ̀ tí wọ́n bá di wá lórí pé jọmọ àwọn wo ni wọ́n ní ká fara àwọn àfààní nínú ìtumọ̀ ìjọ̀mọ́ tó ń lọ bí oríṣi mẹ́fà àkọ́kọ́ ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam àtàwọn sàhábà kan bá lò bá wọn ní jọ̀mọ́ àkọ́kọ́ nìyẹn nípa bẹ́ẹ̀ èyí ó máa sọ pé kí gbogbo tó ń fẹ́ ṣe lẹ́sìn kó máa wà níbàámu sí báwọn yìí ṣe ṣe ẹ̀sìn lẹ́yìn àwọn ń kọ́ ìgbẹ́jọ́ mi tún wà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní jamaa kejì nígbà tí ànábì sallallahu alaihi wasallam ti papòdà táwọn sàhábà ti papòdà àwọn tábìrún àwọn ọmọ sàhábà táwọn náà ti papòdà wọ́n ní jamaa tó tún ṣì kejì tá a tún lè tú ọ̀rọ̀ ànábì pé ẹ fara mọ́ jamaa sí wọ́n ní àtúntò dín alẹ́ tó ní àwọn àpá tí wọ́n wà lórí sunna jẹ̀mọ́ ọ̀hún wọn. tó ká bá la fẹ́ ṣẹ̀sìn ṣẹ̀sìn wo wà níbàámu sí nǹkan tí àwọn jẹ̀mọ́ ọ̀ wà lórí ẹ̀ a lè gbọ́ yé pípé àwọn àfáà súnà lórí ibùmẹ́rẹ̀ ẹ̀rìn ayé ìdí nìyí tó fi jẹ́ pé ká bá ń ṣe lẹ́tọ̀ kí ìbéèrè bá lọ síbi àwọn nǹkan míì mo máa ń dáhùn wípé ẹnu àwọn àfáà ṣọ̀kọ̀tọ̀ lórí ẹ̀rọ ẹnu wọn pé méjì ó pé mẹ́ta lórí nǹkan wọ̀nyí tá a bá ń sọ àwọn àfa àwọn àfa wo làwọn gbà nílò àwọn àfa súnà tí ò sí èméjì nípa pé orí súnà aṣáájú ẹ̀dá ni wọ́n wà àìjẹ́bẹ́ tá a bá la kó gbogbo àwọn àfa pọ̀ kò sí ìjọ bíjà kan táwọn náà láàfà sí wọn boko haram láàfà sí wọn àwọn súnfí tó ya wèrè nínú sùsí àgídí gan tí wọ́n máa sọ fún yín pé ìwọ tí mo bá sọ̀rọ̀ yọ ọlọ́run yẹn bóyá lórí social media láìpẹ́ yìí ìkójáde wá ó lóun fẹ́ ju ọlọ́run fáwọn èèyàn ó ní ṣé wọ́n ń gbọ́ ohun ó ní kí wọ́n dijú wọ́n dijú ó wá sọ̀rọ̀ ó ní ṣe rí nǹkan kan wọ́n láwọn rí nǹkan kan ṣùgbọ́n ṣe gbóhùn wọn láwọn gbóhùn lọ́lọ́run ni ní tó ń sọ ni pé àwọn tó ń bá sọ̀rọ̀ fúnra ara wọn ọlọ́run ni wọn ẹni tó bá ń yanjú ọ̀nà pẹ̀lú kọ̀ọ̀ dé lẹ́bù tí wọ́n ti máa ya wèrè ohun tí mò ń sọ yóò ní ṣàjòjì sí tó bá dé lẹ́bù kan wọ́n ní gbogbo dábàá tó ń rí wọn lọ́nà náà subhanallah kúfù wo ló tún fẹ́lẹ́ yìí nítorí ẹ ẹni bá ní àwọn àká ẹ̀sìn tó bá jẹ́ pé gbogbo àwọn oníkótókòtò yìí náà ló ń gbọ́yé sí àká ẹ̀sìn àwọn táwọn àgbà lérò kọ́ nìyẹn o ìgbàkúgbà tó bá ti gbọ́ lẹ́nu wa pé ọ̀rọ̀ àwọn àká àti méjì ó pín mẹ́ta àwọn àfa táwa ń sọ àtẹnumọ́tì mọ̀lẹ́kẹ̀dẹ̀rú àwọn àfa àtọ́ àlórí súnà lórí ìmẹ́rẹ̀ ẹ̀ráyé ìfọ̀n àbá ìjọmọ nàìjíríà ìfọ̀n àbá ìjọmọ Tanzania ọmọ Saudi ọmọ Egypt ọ̀pọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ pé ta bá fẹ́ fi ẹ̀rí fáwọn àfa àṣàràyé ẹ̀ ó lè má jẹ́ àwọn àfa nàìjíríà la máa dárúkọ kódà ó lè má jẹ́ àwọn àfa Saudi ibikíbi táwọn àfa bá ti wá tá a bá ti rí pé orí súnà àtọ́jú ẹ̀dá ni wọ́n wà àwọn àpá àkàǹtè ní jọ̀mọ́ àmìyàn so wọ́n ní àwọn wọ̀nyí àwọn ní ìtumọ̀ kẹta fún gbólóhùn jọ̀mọ́ àmì so káà ní ìgbà kan pé pé ẹ faramọ́ jọ̀mọ́ ẹ máa gbọ́ yé pé tí ò bá jẹ́ àwọn tí wọ́n bá lò gbà yóò máa jẹ́ àwọn àpá súnà tí wọ́n wà lórí òdodo súnmọ́ aṣáájú ẹ̀dá ní zamani yìí àbí àwọn tó ti lọ. wọ́n ní ìkẹta nínú ìtumọ̀ jamaa òun náà ni gbogbo ẹni tó bá ti jẹ́ onífẹ̀ẹ́ fún súnmọ́ olólùfẹ́ súnmọ́ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé kódà bí wọn kì í bá ṣe gólẹ̀ náà wọn ò sí nínú àwọn tá a lè sọ pé àwọn onímọ̀ ẹ̀sìn ni wọn. ṣẹ́rí ìfẹ́ súnà a máa sọ ní dọ́mọ ọ̀yá ó tiẹ̀ jẹ́ pé àwọ̀ ara wa yàtọ̀ èdè ẹnu wa yàtọ̀ ibi tí wọ́n dá tọ́lọ́wọ́ bá dá wa sí ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ tún pàdé níbì kan ẹ̀ wá rí i pé ìṣe tẹ́yìn wà lórí ẹ̀ tó jẹ́ ti súnà yẹn tẹ ẹ bá wà láàárín ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀sìn lódìlódì ẹ̀ẹ́kàn rí pé àwọn kan pàtó bẹ́ẹ̀ ni ṣe gbàgbọ́ yé súnmọ́ ní káwọn náà gbọ́ yé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣẹ̀sìn kódà mo rántí ìkan àwọn hajj tọ́lọ́wọ́n bá ní kí n ṣe mo kírun ní káàbà ìjọ kan bí mo ṣe kírun tán mi ò mọ̀ pé ẹnìkan wò mí ó wá sálámà sí mi from where brother only from Nigeria only marshal lọ ó lóun wọ́ọ̀t mo ṣe ń kírun kí ni nǹkan tó special nípa mo ṣe ń kírun ṣe mọ̀ pé ńlẹ̀ wá ń bí tá a bá ṣe ìkọ́mà tán a máa ń yíká ọ̀tún a yíká ọ̀tún àbí láàyèlá ó ti ń parẹ́ báyà bí àdúgbò fọlọ́wọ́n bá kò sápọ̀ ọ̀lẹ̀ àpèjú ohun tí nìyẹn kí kì í bá ṣe pé àkàkó lórí pé afẹ́rẹ́ yìí kù ṣe yẹn káwọ́ tó máa ṣe àwa náà ò bá máa sọ pé àwọn bàbá dáadáa tí wọ́n tẹ̀ wá kalẹ̀ tí wọ́n fi wá sílé tó àfẹ́ yapa tí wọ́n ṣe ń ṣe a máa wá ṣe tí ò sákọọ́lẹ̀ tó tí ò sí ládá sí tọ́lọ̀ bá gbé agbègbè la ti kí láàtọ̀ ṣùgbọ́n gbàtà àwọn náà wọ́n ti sílé tó wọ́n ní àlọ́lẹ̀ lárúbáwá ohun tá a wá ké ń bẹ̀ ó jẹ́ ká tún tan náà ojú rí tíra pé ara ah, eléyìí òfin sáà nígbà tá a tẹnu mọ́ tẹnu mọ́ tẹnu ẹ̀rí pé ṣàṣà ni mọ́ṣáláṣá tó ṣe é sìn àdúgbò fọlọ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì tó jẹ́ pé à ń ṣe lórí ìlú táwọn bàbá wa kì í sábà ṣe ẹ̀rí sì wà fún ìtawà ń ṣe tá a bá dìde ní sùdíù ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí súnà ìmáàmù ní kọ́kọ́ jókòó náà tó tó dìde àbí wọ́n ń pè ní jẹ́sítẹ́tù ìsìráhà ìjókòó ìsinmi ráńpẹ́ kéèyàn tó dìde àwọn bàbá máa ń bi wá lórí pé bóla ti lé lèyà ní àkọọ́lẹ̀ wa wípé ànẹ́tẹ̀ a máa ṣe kó tó dìde gbogbo eléyìí kéèyàn bá ṣọ tó ẹ bá wá lọ sí òkè òkun amẹ́ríkà ní o Canada ní o àwọn tọ́lọ́hún bá ní káwọn náà ní ìkàkùn fún súnà bí súnà ṣe ní ká ṣe láì jẹ́ pé ẹjọ́ kí ó lọ́dọ̀ àpá kan náà ẹ̀yìn ṣe lédè kan náà ẹ pàdé ara nírí ẹ kàn rí pé ìrún tí àti tiẹ̀ á jọra àwọn tí ò ní kàkún fún súnà ìrún tí wọ́n yàtọ̀ sí ti yín ọlọ́run má ṣe hajj lé ìwọ gbogbo wa o tẹ ẹ bá dé hajj ẹ rí i tí wọ́n ti tó sáájú tó jẹ́ pé ẹlòmíì ò ní fẹ́ fara kan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kí la máa ń kọ́ wọn nígbà yìí àánú ẹ̀jẹ̀ kàtó sáfù àkóso àbí kí ìgbésẹ̀ òkànra àbí tẹ bá dé Saudi Arabia ẹ máa rí ọ̀pọ̀ àwọn tó wá ṣe hajj tẹ bá fẹ́ fi ẹsẹ̀ yìí kan tí wọ́n ó sun ẹsẹ̀ yìí sọmọ pé yóò máa ṣèmọ̀ pé ah, táwọn afárá àwọn afárá nàìjíríà ní ògbọ́ yìí ni àbí báwo ṣùgbọ́n ìtawà ti kọ yín yẹn òun làwọn sọ sáábà fi ròyìn báwọn ṣe máa dúró wọ́n ní kódà ibi tí bìgítà wọn máa ń kanra kéjì káwọn máa ń kanra dé aṣọ ẹlòmíì ìjìká náà tọkọ máa gbó nítorí pé èjìká ń ṣe kí ni ó ń kanra wọn ṣùgbọ́n ibi mélòó wọ́n ti ń sọ ilé yìí táà nàbì bá kó sáájú tán wọ́n ní kì í dédé kábàrà ńgbà míì a tún dúró a tún go round ló ṣe sáájú yẹn straight débi pé ńgbà míì a tún mú ibi a fi lé wọn nínú pé ìwọ ti jáde síta jù padà sẹ́yìn díẹ̀ ẹ̀yìn má jù téèyàn bá fẹ́ sìn mọ́ṣáláṣí ni wọ́n máa wọ̀nyẹ̀ pé àpẹ́dà sí àpẹ́ ilé yóò níṣẹ́ àbẹ́ẹ̀kọ́ ni kéèyàn wá jẹ́ tó ń sọ́rù nǹkan wọ̀nyí ó wá lọ dálẹ̀ ó wá pàdé ọmọ amẹ́ríkà ọmọ wọ́tẹ̀bà so òun náà máa ṣàkíyèsí dá ah, nǹkan tó wù ú ṣọ́ ẹnì yìí náà ṣọ́ ó ṣàkíyèsí kan jẹ́ kí mo sọ yìí ni bọ́dà yìí bá sábà mọ̀ lédè òyìnbó mo wá dá nǹkan ọmọ nàìjíríà yìí ni ó ní masha Allah masha Allah ọlọ́run ṣeun ó ní sáwọn áyù tí wọ́n wà nàìjíríà dáadáa mo ní pẹ̀lú ògo ọlọ́run kan ní wọn ní ó lóun kùn níbẹ̀ lòun ṣe é retí pé kí n kírun fọ́ gbogbo àwọn ẹ̀kọ́ eventually mo bèrè ọmọ ìlú òyòrùn ó ní American citizen lòun tó yẹ ní ṣùgbọ́n ìpìlẹ̀ àwọn káwọn tó sẹ́tù sí America Yemen àwọn bàbá bàbá àti ẹ̀gbọ́n America ni wọ́n bí wọn sí so àwọn àbá ní ìtumọ̀ kẹta fún jahan fẹ́mà táwọn òun ni gbogbo ẹni tó bá ti ní ojú kòkòrò pé òun fẹ́ wà lórí sunna ní gbogbo ibi tó bá wà lágbàáyé wọ́n ní irú wọn la fẹ́ ká máa fi ìṣẹ̀sìn wa jọ wọ́n ní gbólóhùn jọmọ́ bó ṣe ń túmọ̀ sí òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábà bó ṣe ń túmọ̀ sí àwọn ìmáàmù ẹ̀sìn tí wọ́n wà lórí òdodo súnà a tún máa túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n nífẹ̀ẹ́ súnà ní gbogbo orílẹ̀ ayé ibikíbi tí wọ́n bá wà láwọn tó jẹ́ pé wọn ò mú mi ìjọ wọn yóò téèyàn bá mú ní ìjọ yóò wọ̀lọ́ọ̀rìn á rí òdodo báyìí yóò sì máa takò á nítorí pé àwọn aṣáájú ìjọ àwọn á àwọn trọ́ọ̀sì wọn olóòótọ́ ni wọ́n wọn àpẹẹlẹ ìfáwọn nígbà tí wọ́n ti fi fáwọn yẹn bẹ́ẹ̀ bá mú gbogbo ẹ̀rí ayé yìí wá kò lè ju ẹ̀rí lójú wọn a gbọ́ wípé àwọn oníkótókótó kan nígbà tọ́rọ̀ ìjáàbò ṣe ìjáàbò tó ṣẹlẹ̀ wọ́n láwọn kan ní ìbájẹ́ pé bàbá Adam kọ́lọ̀ bá àfọ̀nù kẹ́ wọn ìbájẹ́ pé wọ́n fi kọ́ àwọn pé káwọn máa lo jìlbáàbù ni kódà tí wọ́n bá ní àpò àlùbọ́sà ni káwọn máa ti dá fáwọn ìyàwó àwọn àwọn òbá ṣetán láti ṣe nígbà tí bàbá ádámù ti wá sọ yẹn kò sẹ́rìí sẹ́nìkan lè fò wá kò ní jọ ẹ̀rí lójú àwọn bẹ́ẹ̀ náà ni àṣẹ́kù àwọn onísọkúsọ yìí tí wọ́n wà ń sìn wọ́n á ní gbogbo ohun tó lè wù kí á lè súnmọ́ fẹ́ sọ gbogbo ibi tí wọ́n ti mẹ́rin ẹ̀ wá táwọn ò bá ti gbọ́ lẹ́nu mùdílò àwọn kìí ṣe ọ̀rọ̀ so ìyẹn ni pé ìjọ téèyàn bá ti yó fẹ́ téèyàn wá pàtàkì ìjọ yẹn ju òdodo ẹ̀sìn lọ gbogbo tí wọ́n ti ń fi ń kọ́yàn bó ṣe lè kójú òótọ́ tó tó bá ti ń yapa kí ṣe ìjọ yẹn èyí ó máa gbàgbà nìyí la ṣe ọlọ́run wípé ṣíṣe ìjọ kì í ṣòun gan ni problem tó bá jẹ́ pé èèyàn wà nínú ìjọsìn bó ṣe tán pé ìjọkíjọ́ tóun bá ti rí nǹkan kan tíjọ ń ṣe fẹ́rẹ̀ ẹ̀ sí tako ẹ̀rí yẹn lòún fẹ́ tẹ̀lé ìjọ ìbá ti jẹ́ problem ṣùgbọ́n tá a ṣàkíyèsí ni pé àwọn èèyàn tó bá ti fara mọ́jọ nígbà tó pé ọ̀pọ̀ ò mọ̀ ìjọ ó máa wá dàbí ìgbà tó jẹ́ pé àwọn gangan ni kọ́kọ́rọ́ àjẹ́ náà ìṣe tó bá ti ń yapa sí tìjọ yẹn kò lè jó òótọ́ mọ́ ìyẹn làwọn ṣe ń bẹ̀ ní pé ẹ má lẹ́ra yín mọ́jọ kankan o téèyàn bá fẹ́ lẹ́ra ẹ̀ mọ́jọ ìjọ àkọ́kọ́ ló yẹ kó lẹ́ra ẹ̀ mọ́ ìjọ ànẹ́bì àtàwọn sọ̀hábà ló fi jẹ́ pé tá a bá ń pèsè sí pé ẹ jẹ́ ká ṣe òdodo súnà àwọn kan máa ń dáhùn wọn á ní ṣèjọ kọ́lẹ̀ yìí náà ni àwọn náà máa ń dáhùn tó bẹ́ẹ̀ ni ìjọ ni wá ṣùgbọ́n ìjọ táwa jẹ́ ìjọ àkọ́kọ́ ìjọ ìpìlẹ̀ yẹn ni torí pé gbogbo nǹkan fẹ́ ṣe à á máa wo báwo ìjọ àkọ́kọ́ yẹn ṣe ṣe àníyàn wa ni pé bí wọ́n ṣe ṣe yẹn làwa náà fẹ́ ṣe wọ́n lè máa wá sọ pé ìsáwà ń ṣe kò bá zamani mu á nìyẹn kọ́ ni problem zamani gbámu zamani ò gbámu ó bá zamani mu kò bá zamani mu ìkọ́ni tọ́lọ́wọ́ bá wọn wá bí ó ṣe pé ṣẹ́ẹ̀rì ẹ̀sìn ni a lè ṣe bẹ́ẹ̀ ó fi ìgbà ṣẹ́ẹ̀rì ẹ̀sìn bá ti la lè ṣe bẹ́ẹ̀ ìjọ àkọ́kọ́ yẹn náà ní ìjọ táwa fẹ́ tẹ̀ra wa mọ́ so ìtumọ̀ kẹta fújọ náà òun lẹ́gbọ́n yẹn àwọn tí wọ́n fẹ́ ṣe ẹ̀sìn lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé ìtumọ̀ kẹrin fújọ náà kẹtùgbọ́ dáadáa wọ́n ní ahadul hall wal aqd àwọn wo ni ahadul hall wal aqd nígbà tá ń ṣàlàyé bí wọ́n ṣe máa ń yan aṣíwájú nínú Islam fáwọn tí wọ́n rẹ́gúlà ní mọ́ṣáláṣí wa yìí afọ wípé a kì í fi democracy yan aṣáájú nínú Islam torí pé democracy òfin èyí tó bá ti pọ̀ jù nínú àwọn ẹ̀dá ìtìfẹ́ inú wọn bá yàn òun ni democracy sọ pé òun gbà lónìí yálà nǹkan ọ̀hún bẹ́sìn ọlọ́run bá mú ní o àbótakò sí nǹkan tó kọjá democracy pẹ̀lú yẹn kí majority bá ti láwọn fẹ́ wọ́n fẹ́ náà nìyẹn kí democracy tó jẹ́ òfin majority tó bá ní àwọn òfẹ́ kẹ́nìkan wá jáde kí wọn àtúbà àmọ́ wọn lófin náà ni àwọn stamp ẹ̀ kí majority bá ti fẹ́ ẹ wàá rí i pé àyíká kí lọ́lọ́run ọba fẹ́ kí lọ́lọ́run ọba paláṣẹ àyíká fún òun ló jẹ́ káwọn àfa máa sọ pé democracy bẹ́ẹ̀ sọ yẹn o kúfùrù ni bẹ́ẹ̀ ohun tó ṣe ní kúfùrù ni pé kò rántí lọ́lọ́run ọba fẹ́ ọlọ́run sì lóhun lòún ran wálé ayé abẹ́nilẹ̀ dára nínú tí kì í bá tún ṣẹ̀yìn lẹ̀ dára nínú ẹ̀yin kọ́lẹ̀ ti mú síra nínú atẹ́gùn tẹ́ ń fa ẹ̀yin kọ́lẹ̀ dá òǹgbẹ́ngbẹ́yìn omi tẹ́ ń mu ẹ̀yin kọ́lẹ̀ dá ó yẹ kí ọmọ tẹ́lẹ̀ ó ṣe lọ wá dìbí òfin kẹ wá sọ pé rárá kó di rẹ̀ mú ọlọ́run ní òun tóun dá yín òun náà lòun láṣẹ láti ṣòfin lé yín lórí torí pé òfin tóun bá ṣe ń tòun kò ní wà bàyà òfin òun ò ní fébẹ̀ ẹnìkan kó má fébẹ̀ ẹnìkan torí òun ò bẹ́ni kẹ́ni tán nu yín làwọn àfáà ṣe ní democracy o kúfùrù ni kí democracy bá wá jẹ́ kúfùrù báwo la ṣe máa wá yan aṣíwájú láwùjọ mùsùlùmí ìyẹn ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ bá kí ọ̀rọ̀ ahlul hal wal aqd tó ti wọlé torí pé wọ́n ní àwọn ní jama ọ̀kẹ́ ni ahlul hal wal aqd òun ni pé tá a bá wo ìlú báyìí sí gbogbo èkó yìí kálá afẹ́yìn aṣíwájú fún wọn àwa ní ká má lo democracy torí tá a bá lo democracy ìbò kan ní professor ní àbí ìbò kan ní lecturer ní àwọn adájọ́ bí wọ́n ṣe láwọn pé lọ́pọ̀lọpọ̀ làákà yìí wọ́n mú ìbò mélòó ni wọ́n ní ìbò kan náà ní tèmi one vote ni ọmọ onígbó onígbáná tó wà ní gáré ìbò mélòó náà ní ẹ̀yọ̀ kan ó túmọ̀ sí pé gbogbo àwọn ta ní ògbóǹtarìgì onílàáta ìní wọn àti amúgbó onú gáré déédéé ni wọ́n lábẹ́ democracy ẹ̀rí pọ́nà dé so téèyàn bá ti lè rí àwọn onígbó bíi mélòó kan pè jọ tó fún wọn ní owó pé ẹni báyìí ló fẹ́ dìbò fún àjẹ́ pé ẹni táwọn oníbó bá yàn òun náà ni ó máa jẹ́ orígbàdé òrí bẹ́ẹ̀ àwọn politician mọ̀ nǹkan tí mo sọ yìí tó fi jẹ́ pé kẹ́yìn tẹ kàwé ẹni tẹ níyè ní tẹ bálẹ̀ ìṣe tí wọ́n wá ní àwọn òlú yìí wọ́n á bẹ̀rẹ̀ àwọn tó wà ní gáréjì gbogbo àwọn ọmọ onímọ́tò tí wọ́n ni wọ́n ń ṣe ẹfẹ́ ẹ̀kọ́ ẹni táwọn fẹ́ ní ó wọlé Islam wá ní rárá Islam ní ká wo àwùjọ àwọn tí wọ́n jẹ́ni tó pé làákàyè àwọn ọ̀mọ̀wé ni o àwọn àfáà ni o àwọn olórí association láwọn tó jẹ́ pé láwùjọ wọn gan bàbá tí ẹ̀yọ kẹ̀sì kúrò àwọn aládùúgbò mọ̀ wọ́n léèyàn pàtàkì àdúgbò kọ̀ọ̀kan ló máa ń láwọn ẹ̀fọ́ àwọn ẹ̀rọ ìfẹ́ wọ̀láì tí ó lè má jẹ́ mùsùlùmí wọn á ṣẹlẹ̀ báyìí ló sọ̀rọ̀ gbogbo ara rẹ̀ fẹ́ kí wọn irú wọn náà máa ń fẹ́ yàn ní community leader so alul halli wal aqdi islam ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tá a bá kó wọn jọ tá a wá sọ pé a ní bùkátà sí aṣíwájú àwọn ló máa forí forí pé a ah, lágbájá ọmọ tàmọ̀dò àgbà burú ń pẹ̀ a rí i pé ó farabalẹ̀ ó ní sùúrù bó ṣe kàwé tó kì í fìwé yíwèé lọ́fíì àwọn ló máa sọ pé ẹni báyìí la fẹ́ kó jẹ́ aṣíwájú fún wa so àwọn jọ̀mọ́ tí wọ́n foríkorí yẹn tí wọ́n yan olórí fúlù àwọn là ń pè ní alùhàl wọ̀là àpè àwọn ẹni eré àwọn abí inú ìlú irú wọn ni sẹ́yìnà Umar ló ní kí wọ́n kórí jọ kí wọ́n fi yan sẹ́yìnà Usman bin Affan tó jẹ́ kókó jẹ́ khalifa kẹta lẹ́yìn òun àwọn àfáà ní níbi tá a bá ti ń ṣàlàyé kí ló ń jẹ́ jẹ̀máà wọ́n ní yàtọ̀ sí òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábẹ̀ yàtọ̀ sí àgbáríjọ àwọn afẹ́ẹ̀sì tó wà lórí súnà yàtọ̀ sí àwọn ọmọ ìyá tí wọ́n nífẹ̀ẹ́ súnà lórí gbẹmẹ́rẹ̀ẹ̀rin ayé àlùjẹ̀máà àtúmọ̀ àtúmọ̀ sí àwọn tó bá jẹ́ ahadul hal wọ̀là akad nínú ìlú kan pé àní fẹ́ kíṣe wa kó máa yapa sí tiwọn tí wọ́n bá jẹ́bi tọ́lọ́wọ́n bá ti ní kẹ́sì òye wọn. ìkarùn-ún nínú nǹkan tí wọ́n tún ní jọ̀mọ́ lè túmọ̀ sí wọ́n ní ó lè túmọ̀ sí gbogbo mùsùlùmí àtònísúnà ní wọn àtàwọn tí wọn kì í ṣe onísúnà tí wọ́n lè wà lórí bíbíà nípa pé àlàyé ọ̀rọ̀ òye wọn tí kì í ṣe pé wọ́n mú àwọn ọmọọ̀fẹ́ máa tako súnmọ́ aṣáájú ẹ̀dá ẹ rí i pé àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n nífẹ̀ẹ́ sí púpọ̀ wọ̀láàrù ó tiẹ̀ tó di pé àwọn kan dé tí wọ́n láwọn àrùn súnmọ́ bàbá mi ibi tó nífẹ̀ẹ́ sì dé ọmọ ẹ̀ brilliant ó wá rí i pé nígbà tó ń fi ọmọ kìíní sílé ìwé láyé ìgbà ni mò ń sọ yìí ó tí ò tí ì fi kíní kan ní muslim school jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó tó wá mú wa sí àwọn lóyìn ọ̀pọ̀lọpọ̀ skul tọmọ mùsùlùmí bá fẹ́ wọ skul gbà yẹn wá ní kó tó ìgbòrúkọ ẹ̀kọ́ tó di christian name àwọn bàbá yìí wá ṣàkíyèsí pé kọ́mọ òun tó jáde secondary school alóhùn òlè kírun mọ́ torí pé ojú ẹ̀ ti là wípé ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn wọ́n ti kó ìkókùkó wọ́n ti kó ti lórí àwọn bàbá yìí mọ̀ pé tọmọ bá kàwé dé secondary level ó ti bọ́ sáyé generation tiwa generation àdánwò ni o ẹni tó ní dìgírì wáṣẹ́ kìrìsì àyẹ́bẹ̀ẹ̀kọ́ wọ̀lọ́rùn àwa bá aláyé pé nígbà kan téèyàn bá jáde tún ká iṣẹ́ á máa tún rẹ̀ lẹ́ni ó máa fi iṣẹ́ tó bá wù òun nígbà táwọn bọ̀dá wa kan jáde first degree wọ́n ń ṣe youth service lọ́wọ́ sá ní ìfọ̀kàdá náà ń bàyìí anyone wọ́n ń ṣe youth service lọ́wọ́ sẹ́ńgọ́mi dáadáa ni wọ́n ti mọ company táwọn fẹ́ bá ṣiṣẹ́ wọ́n ní gbà yẹn àwọn yìí káàkiri fáwọn wáṣẹ́ èèyàn máa ń bi classmate ẹni pé gbọ́ company wo ni wọ́n lọ ń tiẹ̀ torí àwọn companies yẹn wọ́n á fi wá couch ní NYSC camp pé tẹ́ ẹ bá parí service ẹ wá bá wọn ṣiṣẹ́ Nàìjíríà yìí náà ni mò ń sọ omi ìsọ̀rọ̀ Amẹ́ríkà o so èèyàn máa béèrè pé Túndé company wo ni wọ́n lọ ń tiẹ̀ ni èèyàn máa choose company tó fẹ́ bá ṣiṣẹ́ ni company yẹn tó kanlẹ̀ five oh four tí a rọba bẹ́sẹ̀ máa ń pè é wọ́n á gbé fún fresh graduate the same Nigeria yìí kì í ṣe tó kún bọ́ kò tẹ̀ sí pàṣẹ tó kún bọ́ nígbà tá à ń sọ yẹn now kéèyàn wá imagine wípé ìlú tó ló gbẹ̀yìn rí náà ló padà wá di bó ṣe dà yìí so ní táyì tá à ń sọ yẹn àwọn bàbá wa wọ́n mọ báyìí ìwé wọ́n mọ̀ pé tọ́mọ bá kàwé ìṣẹ́ ti tán nu fámílì àwọn ṣùgbọ́n nígbà táwọn bàbá kan rí pé tọmọ bá ti wọ skul wọ́n ń sọ wọ́n di christian wàláyé nínú wọn ìyẹn ni ò jẹ́ káwọn ọmọ ẹ̀ wọ kán lọ high institution ìyẹn ni ò jẹ́ kọ́mọ mí parí secondary education wọ́n ń panítàn fún wa ni pé nígbà tí ẹ̀gbọ́n àwọn ti wọ skul tó ti lóun ṣe islam mọ́ bàbá mi ní ọmọ òun ò ní kàwé mọ́ ṣé kìí ṣe ìfẹ́ islam ni ìfẹ́ islam ni gbogbo táwọn ń pè ní súnmọ́ yìí kò yé wọn ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ Islam jù wá lọ ìyẹn nìkan kọ́ ẹ wo fáìn ta wàyí náà ẹ rí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí àwọn bàbá wa yìí ló kọ kalẹ̀ àwa wá dé bá à ń lò ó àbẹ́bẹ̀ kọ́ ni tí kì í bá ṣe ìfẹ́ Islam kéèyàn ṣa owó jọ kò wá fi kọ́lé tí a máa fi rent kò fi kọ́ supermarket mọ́ṣáláṣí tí wọ́n fi ń gba rent síbẹ̀ ló fi kọ́ téèyàn bá kọ́ mọ́ṣáláṣí tán á tún máa náwó lé mọ́ṣáláṣí ni o pé wọ́n bá pé wọ́n ti fi dáná wọn o omi wọn ò yọ jàmáà mùsùlùmí yóò dàbí jàmáà nàṣàrà jàmáà nàṣàrà máa ń dáwó sí ilé ìjọsìn wọn ni àwa atúmọ̀ wọn ń béèrè wípé ah, imam láti di ijọ́ mélòó kan nǹkan ṣe bá kan sọ ní tó bá kọ́ mọ́ṣáláṣí á tún máa ronú pé kóun tún máa náwó síbẹ̀ ni èyí tó wá pọ̀ nínú àwọn mọ́ṣáláṣí àwọn bàbá a ṣe iyèméjì nípa wípé ah, Islam ohun tí ò yé wọn ni ò yé wọn ìyẹn làwa náà fi ní iṣẹ́ rí wọn yẹn afẹ́kun lọ́wọ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún àwọn bàbá yìí pé Islam tẹ̀ ń ṣe níbi tọ́lá ọba ní kó yé yín dé ẹ gbìyànjú àwọn ọmọ yín fẹ́ wá sí sílé tó tó ti wá gbégbé àwọn nǹkan míì wà tí wọ́n ti kó mọ́ fún yín nígbà yẹn lọ́hùn-ún èèyàn ń de oúnjẹ náà dì í oúnjẹ kúpa àáfàá gan ni ó bá ṣe so àwọn ò kó tako Islam ṣé ń bàtà wọ́n dé ẹ̀yìn tẹ́tẹ́ ìfúwásí di àǹfààní yìí àwọn amújẹ́ àǹfààní ẹ̀rọ ni àwọn náà wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé kan pé rárá ọlọ́run tó gbára sí àní láti máa ṣogbélé ìmọ̀tàbá ti jẹ́ mùsùlùmí ibi tí mò ń lọ rèé àwọn àǹfààní ìtumọ̀ karùn-ún fún jọ̀mọ́ òun ni generality mùsùlùmí àtàwọn tó wà lórí súnà àtàwọn tí ò fi lórí súnà nítorí pé wọn ò gbọ́ súnà yìí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ fárí pé àwọn ẹ̀ka Islam wọ́n fẹ́ bá mùsùlùmí jà gbogbo agbọ́dọ̀ tuntun ni agbọ́dọ̀ parapọ̀ a ní sọ pé alágbájá oníbíjà ni ogun Islam ta fẹ́ báwọn kèfèrí jà yìí ẹ̀jẹ̀ kayọ̀kú rárá gbogbo wa parapọ̀ láti fi ti ọ̀tá Islam dànù ẹni táà ní bá parapọ̀ náà ni àwọn tó bá jẹ́ pé wọ́n ti kúrò nínú Islam so wọ́n ní ìtumọ̀ karùn-ún fún jàmáà òun náà ni gbogbo mùsùlùmí wọ́n mọ súnà o wọ́n ò mọ o tá pé ìfẹ́ inú wọn kò mú wọn ṣe bídíà tí máa sọ ní ibi kèfèrí so nípa báyìí wọ́n á ní alayhi tó wá ń kì wá ń lọ wípé ẹ ẹ a ń láti mọ àwọn ìjọkíjọ yóò sì máa rò pé jọ̀mọ́ sàmẹ́bí ń sọ òun náà lòún faramọ́ yìí ẹ gbọ́ yín dáadáa fífaramọ́ jọ̀mọ́ yìí afẹ́ká mọ́ lórí pé qala Allahu qala Rasulullah ìfáhùn sàhábà pọ̀ sáàbì sọ báyìí àmẹ́bí sọ báyìí àwọn sàhábà nẹ́bì tí wọ́n gba islam lọ́wọ́ sí ẹ̀ directly báyìí ni wọ́n ṣe gbọ́ yé àwọn táàbì ọ̀hún táwọn sàhábà yẹn tí wọ́n bí tí wọ́n kọ́ lẹ́sìn báyìí làwọn náà ṣe gbọ́ yé tó gbogbo jẹ̀mọ́ tọ́lọ́run bá ti ní kí ṣe wọn kó máa bá tàwọn yẹn mu ìṣẹ̀sìn wọn kó máa bá tàwọn yẹn mu àdìsọ́kàn wọn kó máa bá tàwọn yẹn mu jẹ̀mọ́ ọ̀tá afẹ́ká paramọ́nì yẹn á afẹ́ká yapa sí wọn nígbà tí àwọn afẹ́ká gbọ́yé ni pé òjíṣẹ́ ńlá ó tẹnumọ́ jọ̀mọ́ jọ̀mọ́ jọ̀mọ́ débi pé ó ní fẹ́ni tó bá ti wá jẹ́ olórí fún yín ẹ̀gbọ́n aspect dada tó bá ti jẹ́ olórí fún yín tó sì jẹ́ mùsùlùmí nínú jàmọ́ ni pé a ń láti sọ̀pọ̀ tó ń tọ̀hún a gbọ́dọ̀ tako àṣẹ táṣẹyìn ò bá ti tako tọ́lọ́run kódà káṣẹ yẹn bá takùtọ lọ́hùn àṣẹ yẹn la máa rọra pàtì a gbọ́dọ̀ pápá bá ṣe máa yẹ àgbàmọ́ nísìnyí ara tó fẹ́ kíkù jàmọ́ mùsùlùmí tìgẹ́bà nìkan so unity unity unity táwọn tí máa takò súnmọ̀ máa ń sọ pé làwọn ń wá àwa ní súnmọ̀ gan ló ti unity yẹn kọ́ wa ó ní kẹ́lẹ̀ kan bá ti jẹ olórí fún wa kódà bí kì í bá ṣe ọmọ ìjọ tèmi tí kì í ṣe ọmọ ìjọ tèmi lópin ìgbà tó bá ti jẹ́ muslim a máa fún láàbáyé sí pé bàbá ojú ti yóò tó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú báyìí báyìí ni kó tún fi dà lọ́jà ìrẹsì ti di báyìí lọ́jà a máa fún láàbáyé ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ pé à ọ̀rọ̀ ẹni wá fún wa o ẹ jẹ́ ká plan military coup ká fi gbàjọba lọ́dọ̀ ẹ̀ ká gbàjọba lọ́wọ́ ẹ̀ àbí ká tẹ̀wá sọ pé tó ẹ jẹ́ ká forí forí ká dá pátì yìí sílẹ̀ ká máa fi gba agbára lọ́wọ́ ẹ̀ ànábì kakó káfẹ́ yẹ àga mẹ́ni tó bá ti jẹ tó fi dára wa kí káfẹ́ yẹ àga mọ́ nídìí ànábì kakó ó ní ilá àǹtẹ̀rẹ̀ òkú fúrọ́ǹbọ̀wà àti kẹ́ẹ̀rí dájú pé ó ti kúrò ní Islam ìgbà náà ló ṣẹ̀tọ́ ẹ dákun tó lọ lọ́run kí ló tún kí ló tún recognize unity kí ló ń pe èèyàn fún unity tó tó kórè ilé ìfàǹtọ̀ yìí nípa bẹ́ẹ̀ nínú súnà náà ni yúnítì mùsùlùmí wà àwọn tí ò tí ì rí súnà ṣe tó wa wọn ní ká má fojú pa wọn rẹ́ ká máa bẹ lọ́hùn fún wọn ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pè wọ́n ẹni tí ò tí ì gbọ́ súnà yìí tó jẹ lé wa lórí àmì sọ pé torí pé kò ti gbọ́ súnà yìí ẹ̀hìn recognize olórí mùsùlùmí náà ni à ń láti gbà kódà tó bá jẹ́ kó ń ṣe ṣìnà tó ń mutí tó ń pànìyàn gbogbo ẹ̀ṣẹ̀ yẹn kò sàn di wọ́n ló lórí wa náà ni a gbọ́dọ̀ sọ́pá fẹ́ yẹ àdámọ́ níbi tó mo bí ọlọ́run ọba èmi àtẹ̀yìn jàmọ́ ọ̀sán lẹ́bi sọ pé òun ni jàmọ́ ìkìlọ̀ yìí tó fẹ́ pàṣẹ ẹ̀sìn wa jọ pàṣẹ ìwà sí wa jọ kéèrò ọkàn wa ó jọ ọlọ́run láti má ṣàyíyá jọ wọn o mo bí ọlọ́run ọba fún wa wípé àwọn tí máa wá júwe ẹ̀sìn fúnni lóbì lóbì kíkéyìn òfin ní jọ sí àwọn jàmọ́ àkọ́kọ́ yẹn ọlọ́run bá fi yàwá yàwá o. Eh, kí a fi bí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún tó ṣẹ́kù ká fi gba ìbéèrè kò sí ìbéèrè lánàá àhà nọmba wán sá nọmba tó ara lílẹ̀ ní máa ń béèrè náà ẹ jẹ́ kí ẹ tó àwọn àjẹmí dókítọ̀ sẹ́yìn ṣe nọmba tó nọmba nọmba tírì náà nọmba fọ́ ẹ abúzẹ́yì sẹ́yìn jẹ́ nọmba fáìlì sísá ìbá tó wà yes number one alaikum salam wa rahmatullahi wa barakatuh kí ọ̀fẹ́ jẹun ó bẹ́ akíní lè dé ok fine ẹ máa sọ̀rọ̀ yìí lọ náà Thank you ìgbà tí wọ́n ti ṣe tán Thank you ẹni tó yẹ kí oníẹ̀sì ìmáàmù rẹ̀ ok ọ̀dà káàkiri ẹ̀ ló pé káàkiri ẹ̀ ló pé ìmáàmù lò mọ́ pẹ̀lú pẹ́yìn ẹ̀ ló wà kò mọ́ bọ́n ṣe tò wọlé na ìbéèrè yẹn rèé ìmáàmù ń sìn lọ mọ́ṣáláṣí ó ń dáhùn rẹ̀ sí ni àwọn èèyàn wá wọlé lẹ́yìn rẹ̀ wọ́n wá dà náà pé àwọn fẹ́ kí jọ̀mọ́ ìgbàláyé wà pé ká kàn jọyìn ẹnìkan tó ti ń kí tó ti ń dáhùn rẹ̀ sí tẹ́lẹ̀ kò di dandan pé kí ìmáàmù ń dà náà pé òun fẹ́ lè kí jọ̀mọ́ tó gbà tó ti yé wa tó tá a wá jọyìn ẹni yẹn wá ní ẹnìkan jọyìn. ṣáájú àwọn míì bóyá rákà kan ti lọ fáwọn mi tó wá jọrin ẹni yẹn nígbà tí ìmáàmù kírun dáàyè kan àlọ́lẹ́ ẹ̀já àwọn tó wà lẹ́yìn ẹ̀ àfa tó ń béèrè question wọ́n ní ẹni tó pé jù pé kó lì tó túmọ̀ sí pé ẹni tí ó ní ìmọ̀ koran jù tó yẹ kí òun kàn náwó fa ẹnìkan ok tó bá ìmáàmù ẹgbẹ́ tó pé ti ní ìsiraka kan ẹnìkan ti ní ìsiraka méjì àbí whatever kódà tó lé ẹnìkan ti ní ìsiraka mẹ́ta ìmáàmù sáà ní kẹ́nìkan lọ síwájú ń tiẹ̀ àbí ìmáàmù tẹ̀lé má láǹfààní àti mọ̀ bóyá òun ni Quran ẹ̀ sáwùn jù ọ̀nà tó bá jẹ́ pé gbogbo wọn àjòjì wọn jẹ́ sí ìmáàmù ó ọ̀bẹ́ nìyí wábì kan tó kò sí. náà kí ni problem wípé ni pé ẹni tí ìmáàmù ti síwájú yẹn kírun tiẹ̀ bá ti pé a sì máa rí inú àwọn tó wà lẹ́yìn yẹn ẹni tí wọ́n kí ìpè àbẹ́ẹ̀kọ́ ni kì í ṣe iṣu kí ló ti ẹ bá ti pé asalamọ kí làwọn máa ṣe wọ́n á dìde wọ́n á múra kà sí ní ṣẹ́kù wọ́n á mú wá ó parí. a ṣe sùúrù tó fi yé irun tí ẹni tó bá ìmáàmù rákà kan lòún jẹ ẹni tó dẹ́rẹ́ yìí tiẹ̀ ó jẹ rákà méjì àbí ọ̀nà àfàsíwájú gómìn ìfẹ́ tó bá yìí máa inú tí a ti pé ṣáájú fẹ́ni tó ń lì ní wọ́n sùn kí ìrùn tí ẹ bá ti pé bẹ́ẹ̀ tó jókòó tó ṣàtàyà àjòkù àdúró kí ìmáàmù yẹn kó dìde múra káàkiri ẹ̀kan wá kó wá sálámù kó náà bá sálámù lọ́dọ̀ tó ti clear tí ó gbalagbọ́ yé alhamdulilah question number two. Fan number two aleykum salaam wa rahmatullahi wa barakatuh àmì àtẹ̀yìn náà ìjọba kúrò lọ. náà náà náà náà àtẹ̀lé pé parapọ̀ wa ó ní mú àǹfààní wa láti ṣe. Ìkọ́ látara pé oríṣiríṣi ìlú fún ọ̀hún ṣe àwárí lọ kí a máa advice wa pé a ti darapọ̀ mọ́ ìgbẹ́ pẹ̀lú àwọn títà ìlú nìyẹn àti láti lè àwọ̀ ìgbẹ́ títa àtẹ́yìn lára pé wọ́n ti ní àkọ́kọ́ bọ̀. ìbéèrè ọmọ ìyá wa rèé ẹ̀yin olè máa ń jáàmù géètì báyìí ìpìlẹ̀ ọlọ́run ẹgbọ́ra náà na ah. wọ́n ní bá a ṣe ń gbà wá níyànjú wípé kí mùsùlùmí ó ṣọ̀kan èèyàn máa wà nínú profession míì tó jẹ́ pé èèyàn máa rí ọmọ ìyá Islam bíi tiẹ̀ wọ́n jọ wà nínú profession yẹn à á máa wá wo pé àwọn tájọ àwọn profession yẹn báwo la ṣe máa fọwọ́sowọ́pọ̀ láti máa dáàbò bo àǹfààní ẹ̀sìn wa kí n gbọ́n lápèjúwe bóyá ajẹ́ dókítọ̀ ajẹ́ ìṣẹ́lọ pítù adàbí pé tó bá bá wọn aláìsàn mùsùlùmí wá bí gbogbo ẹ̀ ṣe dà ń sìn ẹlòmíì lè sọ pé fóun tó fún ẹlẹ́hàá ní ìtọ́jú lẹ́sẹ̀ kó ṣe tó wà lójú ẹ̀ sẹ́pẹ́ ọlẹ́sẹ̀ ó jù sójú púpọ̀ wọ́n torí pé ìbòjú yẹn ló kó ní ìlera olè kó ṣe òjúmọ́ fún nǹkan fún ní ìgbàdúrà kan ní ẹsẹ̀ àwọn tó bá jẹ́ mùsùlùmí wọn ní wọn bẹ̀ẹ̀ kan máa wọ́n yẹn nínú wọn á fẹ́ sọ pé rárá o ẹ̀sìn wa alákòókò tẹ̀sẹ̀ àwọn àǹfààní yìí náà lè wà bẹ́ẹ̀ so fífọ́ sọ́wọ́pọ̀ àwọn mùsùlùmí fọ́jọ́ àwọn profession yẹn mo fi ti doctor ṣàpèjúwe ní o all professions náà lórí bẹ́ẹ̀ à ń láti fọwọ́sowọ́pọ̀ tá a bá fẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹnì kọ̀ọ̀kan ní àwọn professionals wọ̀nyí tó jẹ́ pé òun náà lè ní ìjọ tó belong sí ìkan wà ní kíní kan Islam of Nigeria ìkan wà ní kíní kan adini of Nigeria ìṣe sí àwọn ìjọ yẹn kò jọra wọn but as a professional group you have to come together wọ́n wá ní kí wá ní ká ṣe ṣé ká máa parapọ̀ bẹ́ẹ̀ yẹn ni àbí torí pé kálukú ti wá níjọ ọ̀tọ̀ọ̀tọ̀ kí ṣe sí wọn ò dẹ̀ jọra ká máa wá dáṣe tá a bá ń dáṣe interest wa máa sọ́fà ohun tá a máa ṣe náà ni pé a darapọ̀ àwọn nǹkan kan wà tó wà fundamental tó jẹ́ pé kò sí èméjì pé bákan náà la ṣe ń yọ ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan máa wá wà tá a máa fẹ́ ṣe àwọn nǹkan kan máa wà tá a máa fẹ́ ṣe tó jẹ́ pé okay wọ́n ní ẹni tó ṣí yíyára sínú àlékún ládáni pípẹ́ sínú odíládẹ́ ẹni kù ara àwọn ọlọ́wọ̀ bá nìyẹn o láàrín tó ní káàkiri pé panúdà pẹ̀lú bá ti tó ṣí káyára sí àlékún ládáni pípẹ́ jẹ sàárì àmẹ́bí ní àlékún ládáni tẹ́rẹ́kọ́lọ̀ bá ní ìṣòro àkópọ̀ nígbà kan abọ́ mẹ́ta òru ìyẹn ti jẹ sàárì tán nísìnyí àgbọ̀yé pérépé rárá o ìgbà tó bá pè wọn àtúgbà tó lù tó kí ìgbà ẹni sàárì ló parí sí adúpẹ́kọ́lá ọ̀bá náà tàbájọ kórajọ bákan náà láṣẹ ń kírun àjọ kírun àwọn nǹkan tó lè sọ̀tọ̀ ọ̀tọ̀ ní pé ní professional body yẹn wọ́n lè wá ìgbàjọ pé ìjọ kan ní hijab day àwọn tó àjẹ́ professional body yẹn ó yẹ káwọn máa hijab day èmi tí mo mọ̀ pé àgbọ́yé súnà tí mo wà lórí ẹ̀ kò jẹ́ kí n sọpọ́tì hijab day bí mo ṣe ní sọpọ́tì valentine day màá bẹ̀rọ pé ah, ẹ má jẹ́ kí n wà ń di èkó yẹn àwọn tó fẹ́ ṣe tí wọ́n ṣe for the other interest tó palápọ̀ yẹn àjọ máa fún iṣẹ́ tó ti yé a ní ẹ̀kọ́rí kò sí ọ̀sán tó torí pé òun wà lórí súnà gbogbo tí wọ́n ṣe yẹn òun ò bẹ́ẹ̀ bá wọn lọ́wọ́ sí rárá èyí tẹ̀lé ìjọ kọ̀ọ̀pẹ́ ẹ̀jọ̀ kọ̀ọ̀pẹ́ la ṣe sọ pé alùsùnà à ń pètè fún cooperation níbi tí unity ò bá ti ṣe àti a máa cooperate fún interest Islam òbúṣe ẹkúrí nìyẹn alhamdulillah barakallahu fiikum mo mọ̀ pé àwọn professionals náà wà láàrin wa ìwúrí fún wa wípé ẹ̀sìn pàtàkì táwọn èèyàn kan débi pé wọn ò láwọn ti bízì kọjá táwọn ráyè kúrò ìjókòó yìí kó yé wa mo bẹ ọlọ́run pé àwọn ẹni eré ẹni eré tó wà ní different profession kọ́lọ́run bá jẹ́ kí wọ́n bẹ̀ ìgbàlọ́wọ́ wọn torí pátá jẹ́ professional now question number three aleykum salaam wa rahmatulah wa rahmatulah àmín àtẹ̀yìn náà. Naam. Naam.

máa bẹ́ bẹ̀rẹ̀ pé ṣé mo àníyàn ṣe ìyàníyàn ok ìbéèrè àwọn bàbá nígbà tí tuntun níjẹta àwọn bá wa kí bí ìgbà táwọn wá délé bọ́lọ̀ náà ni wọ́n mẹ́sìlì ní inú agbolé wọ́n ti àwọn pé àwọn fẹ́ kí àwọn ti wá gbàgbé fún àti kí ìṣá ẹ̀ mọ́ṣáláṣí àwọn wá wọ ìrún yẹn gẹ́gẹ́ bí ìmáàmù pẹ̀lá ni ọ̀ pé àwọn kí ìṣá ẹ̀ táwọn bá kí ìṣá ẹ̀ tán àwọn aṣẹ̀wà àdàníyàn fáwọn kí tàràwé àbí wọ́n ní bọ̀ orí ìrún yẹn làwọn ti wá rántí pé àwọn màtí ẹ̀ ti kí ìṣá tẹ́lẹ̀ àwọn wá kúkú change àníyàn yẹn sí àníyàn tàràwé àbí àwọn tó dẹ̀wà lẹ́yìn ní ẹlòmí inú wọn àmì ìṣá ìlókì yìí wọ́n ní ṣó wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọlé yíyàtọ̀ àníyàn ẹni tó jẹ́ imam àtẹni tó jẹ́ màmú tó tò lẹ́yìn ẹ̀ kò bá ìrun wí rárá rárá a ti ṣàlàyé ẹ̀ fún wa ìrun ọ̀ràn ọ̀yàn pẹ̀yàn pé àníyàn ọ̀ràn ọ̀yàn wọ̀ ó ṣe é ṣe ìnáfílà náfílà láàlè wọ̀ káwá ṣèjẹ̀ sí ọ̀ràn rẹ̀ so clear alhamdulillah question number four karafu number four bismillah àmì ìwà nǹkan. àwọn ha Jazakumullah khairan. ẹ̀ṣẹ̀wò wọ́n ní olórí pàṣọ pé ẹ̀sìn òfẹ́ pátákò pẹ̀lú májẹ̀mú pé tó bá ti jẹ́ muslim ní àbí sọ nìyẹn o ẹ gbọ́dọ̀ bára yín jà ni fẹ́ bá ti lẹ fẹ́ gbapò lọ́wọ́ máa wò ẹ máa jà náà ni làmọ́dé ṣe ní rárá ẹ má kílẹ̀ ló ṣe náà òun àwakọ́lá yàn àwọn tá a pè ní alùsàlùwàlà àkùdù àwọn kọ́ ni wọ́n yàn òun ló fi tipa jẹlé wa lórí wọ́n ní yẹn kọ́ ìtí súnà sọ ní pé tó bá fẹ́ fi tipa jẹ yẹn tẹ̀mọ̀ pé ó láìpẹ́ káwọn kan fẹ́ ọ̀pọ̀ òzẹ̀ wọ́n á jọ bára wọn fà lọ fà bọ̀ eventually ẹnìkan náà ló máa wí àbí tẹ́nìkan bá ti wí tí gbogbo ìlú bá ti juwọ́ lẹ̀ fún ohun tá ànábì sọ yẹn ẹ́ ó ti bá òun náà olórí ìlú ni ìyẹn la fi ń sọ fún wa wípé tòótọ́nà sokoto ẹ́ olórí wa ni tọ́ba níta ló yàn án ìsìláàmù sọ pé dandan ilẹ̀ gbọ́dọ̀ yàn án ká yàn án through àwọn alul halwala akudu is one of the ways kí kọlífà tó jẹ tẹ́lẹ̀ yìí kó sọ àkọsílẹ̀ lójì iṣẹ́ ńlá tó sọ àkọsílẹ̀ nípa àtẹ̀rínà àdúgbọ́tẹ̀r is the second way tó di méjì ọ̀nà kẹta ni pé kọlífà ò sàkọsílẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ò dẹ̀ ṣùgbọ́n ó fi agbára ó fi jagun ó ṣẹ́gun àwọn ọ̀tá kan ó wá di olórí ìlú wá fi fara rọ fún ó ti di olórí wa náà nìyẹn at that point nǹkan kan ló má tàkà wá àṣẹ tó ń pa tí ó bá kọ lọ́hùn mu a máa wò bí ẹ̀ tí ó takò tọ́ lọ́hùn a máa kọ àṣẹ yẹn sílẹ̀ àní sọ pé a fẹ́ yọ ọ́ torí pàwàkọ́lá ti jẹ torí pé tẹ́ bá tilẹ̀ fẹ́ yọ ogun lẹ̀ ń pèsè sí yẹn mùsùlùmí abára wọn jà tó yẹ yí ká gbà fún ẹni tó fi tipa jẹ yẹn ó bẹ́tà ju kíkẹ́ ọ̀túnmáṣẹlẹ̀ ní òwúrọ̀ láàrin mùsùlùmí èyí tún náà ti kọ́ wa nìyẹn tó ká bá ti gbọ́ pé kò dìgbà tá a bá mọ olórí fúnra wa kó tó jẹ́ olórí a máa mọ̀ pé ókè tí sultan bá ń pàṣẹ fún gbogbo nàìjíríà torí pé mr president sọ pé òun lòún fi sí ìtajà affairs islam àti pé ó bá tún náà mú ẹ láti tó yé wa adúpẹ́ fọlọ́wọ́n ọba èyí tó ti yé wa yìí ọlọ́mọdé ti dúró mọ́ o alhamdulilah last question. aleykum salaam wa rahmatulah. wọ́n lè ta. ok ẹ jẹ́ kí n delay question yẹn. في دعم العلي شباب إن شاء الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يموت شوفي الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله السلام جزاكم الله خيرا أشهد أن لا إله إلا الله أشهد أن عليكم السلام ورحمة الله وبركاته أشهد أن محمدا رسول الله الله حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله صلوا عليه الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت غير المغضوب عليهم ولا الضالين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون

الجنة والنار الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر سمع الله لمن حمده الله Ìgbàgbọ́n ti kú tàbí ọ̀pọ̀lọpọ̀ lóṣù ìdúró àwọn apáyà pé bóyá àwọn tó dákọ̀lá gbàgbọ́ wa ẹsẹ̀ wọn ò lè dé bíbú òun kò wá ní ìfọ́ àti pé àtúntò ẹ̀rọ máa máa tó gbòòrò rẹ̀ tó ní gbòòrò owó rẹ̀. tó bá wá twenty years twenty years of ọ̀dọ́ ìjọ mẹ́wàá tẹ̀lé wọ́n wá ní lágbára ọlọ́run bàbá tó ìdájọ́ àlọ́ ní àwa ti wá láàrin òkú tó a lè ṣe ìyáàmùgbé yòókù wọ láàrin àtúgbà ìṣẹ̀rọ òkúta tó tọ́kàn àwọn tó fẹ́ kókò dáadáa ọ̀yọ́ kó kú fún àwọn àgbàgbẹ́ ọ̀la mo nírètí pé wá tó kàn sí àwọn àwọn ìdájọ́ lágbára ọlọ́run á lè fi dára wẹ́ kò ẹ̀ tó wà nípa pé ní ìmáàmù ló fẹ́rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tó ṣe ní ìjọ́

má jẹ̀yà o. Thank you.

Àfẹ́rẹ́ nígbọ́dé fún ẹ̀kẹ́lẹ́